viu? Como, E aí? E aí? eight, eight, eight people can come. Eight people. Yeah, yeah, fall in there. Fall, fall, fall. Fall, fall, fall. Fall in there. You do that. You do that. You are not to tell. Ilé ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ náà. Ààrẹ kámẹ́rà mi nù. Ṣèlè ìlọ́mọ náà. Pause wetin you dey uh, do now, nigga. Only press three. Go press. Press three. Oh, gbọ́dọ̀.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 Oh, you are for me now. Go, baby. I love you. Talking about your dress, what can you say about it? Um, I can't really say much about my dress, but I love my dress anyway. Okay. The lady really tried to make it well to me. Yeah. Ta ló bá ń ṣe makeup yín àti irun yín? Um, my hair is GB hair. Then my makeup is from my sister Do. And your dress? My dress. I don't even know wow mo mọ̀ pé inú yín dùn gidigidi for you to be launching your entertainment brand yeah. it's a big success for you ah ó tún wá jẹ́ time december ọmọ that is why i said we are ready to dirty our december with Teliza entertainment world wide okay i know you are very happy today mo mọ̀ pé inú yín dùn gidi gan ni ẹ bá mi kọrin ìdùnnú tó wá láti ọkàn yín ẹ bá mi kọ sí kámẹ́rà kẹ́ẹ̀dẹ̀ kẹ́ẹ̀ freestyle sórin yẹn náà kẹ́ẹ̀ jó sórin yẹn. ẹ ṣe àyè hmm. ọpẹ́ yọ ẹ ṣe àyè ọpẹ́ yọ ẹ ṣe àyè ọpẹ́ yọ o ẹ ṣé o àyè ọpẹ́ padà yọ. after you've been through àyè ọpẹ́ ó padà yọ wow what can you say about where you've been coming from ah, to this moment. it just is just God like seriously it is God because ah I started from nowhere o oh, <laughs> hey Steliza Steliza is a very big brand I started from nowhere but this is me today I thank God Almighty that I'm unveiling my entertainment because I have different brands under Steliza. Wow. We have Steliza cake, we have Steliza events, wow. we have Steliza kiddies, we have Steliza the Alaga. Oh, we have... oh, <laughs> and now this is Steliza Entertainment. Uh, ah, now why? Now why? oh, <laughs> <laughs> okay. Yeah, yes, I, I'm, I'm grateful. I thank God. I thank God. So, what people should be expecting here today? Um, I'm expecting Kitabiola, Portable, Lighter, Billy Q, Python, wow. So I have so my loved ones are coming. Massive celebrities will yes, be here today. Yes, That's yes, amazing. Yes, Teliza yes, Entertainment, you are happy. here? I can Oduniyi Ekinshem for local. So I want to pray for you today. Pé tilé tilé kò lè tilé agbọ́n tilẹ̀kùn tilẹ̀kùn kò lè tilẹ̀kùn ọjà wọn ní tilẹ̀kùn ayọ̀ yìí. And I want to thank my boss Portable. I'm Portable's manager. I want to thank my boss because is is is is is everything wow. like he has been there for me wow. yeah i want to thank him too as well yeah. panápaná kò lè paná ògo panápaná kò lè paná ràwọ̀ wọn ò ní paná ràwọ̀ yín wọn ò ní paná ògo tilétilé kò lè tilé agbọ́n tilẹ̀kùn tilẹ̀kùn kan lé tilẹ̀kùn ọjà wọn ní tilẹ̀kùn ayọ̀ yín wọn ní tilẹ̀kùn ìgbéga yín nǹkan tẹ́ bá dáwọ́ yín lé á máa yọrí sí rere ẹni tó bá sọ wípé ẹni débi ògo ẹ máa fi ẹni yẹn ṣe àtẹ̀gùn débi ògo yín ni àgbàlagbà lẹ́ ń dà lọ ẹni tẹ aṣọ àgbà mọ́lẹ̀ lẹ́ ń dà ẹni tẹ aṣọ àgbà I want you to say a very big prayer to all your fans here today pray for them. Um, I want to pray for my fans that God will continue to bless you, God will enlarge your post and God will grant everybody their heart desires. Yeah, thank you very much. Thanks to everybody that that is coming for me wow. and to those people that are here too wow. and to all the media. Thank you very much. Wow. I really do appreciate wow, it. God that's amazing. You. Let me ask you the last question, and I think I've answered your call so well. Yeah. So the last question is Shumomi Mantaila. <laughs> no. Daddy Nko. No. you are drawing my attention. <laughs> oh thank you so thank much you. i love you so much Teliza entertainment when i say oṣù ọlọ́run mi says Teliza entertainment ó pọ̀ oṣù ọlọ́run mi Teliza entertainment ó pọ̀ oṣù ọlọ́run mi oṣù ọlọ́run mi thank you stop playing. <laughs>